lẹ́yìn tí a dọ́pẹ́ fún Allah tí a ṣe aṣọ́láti fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam amẹ́lúwa wa pẹ̀lọ́n ọba wa ládá aṣọ́láti náà pẹ̀lọ́n ọba wa ara alẹ́ annabi àti àwọn sahaba àti gbogbo àwọn èèyàn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama a máa tẹ̀síwájú ní ìrìnà insha Allah nípa àkọlé ọ̀rọ̀ tí a ti ń gbé ẹ̀wò láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ṣáájú kátó la ṣeré ilẹ̀ adha ibẹ̀ náà láti máa pàdé sílé ní insha Allah nínú àwọn ona ni akọli tarbiyatul awlad wa ahamiyatuha aw fiqhu tarbiyatil awlad àwọn ìlànà tí islam gbé kalẹ̀ àtàgbóyé ìlànà bá a ti máa tọ́jú ọmọ nínú islam tọ́mọ náà fi máa ń yàn tí ó sì fi tí ó lè jẹ́ sábàbí táàbì dúpẹ́ lórí ọmọ náà fìlìmọ̀jáde sísọ àdìkọ̀ nínú àwọn àlàyé tá a ti ṣe lọ sẹ́yìn tẹ́lẹ̀ àti tí ó yẹra wa pé ọmọ yẹn ọmọ yẹnjú ọmọ yẹn ọmọ tó dáa bó ń yà yìí tí ò dáa kì í wa ló wà ìyá kì bàbá gbogbo ètò yìí pátá ọlọ́run ọba ní máa ń sọ ọmọ bó bá ti fẹ́ àti ṣàlàyé lórí eléyìí extensively láwọn ìjòkó tó ti lọ àwọn bẹ́ẹ̀ náà láti wá rinlẹ̀ pé táwọn afáfá wá ṣàlàyé pátẹ́lẹ̀bì yàtọ̀ àwùlà àwọn ẹjọ́ táà lè wájú ọlọ́run torí pé kullukum ìdí ní ìlú yẹ́ pé tọ́lọ̀ bá wá bí wá pé kí tiẹ̀ ni wọ́n ṣe lórí ọmọ rẹ̀ táwa ní káwọ́ mira pé ya nítọ́lọ̀ ń kọ́ náà ló jẹ́ àwọn ìjọba wọn àwọn ó sì gbìyànjú tó bá yẹ ká ṣe tó àwọn ìgbìyànjú tó wá yẹ fẹ́ Allah tọ́lọ̀ má ṣáà fún wa ní àsọyé ọ̀rọ̀ fẹ́nu ọ̀rọ̀ ìtòlúwa òṣọ́tà nàbí òṣọ́ kọ́lọ́dà kọ́mọ́jú tẹ̀lú wájáde àwa náà tá a sì máa gbọ́ wa ọlọ́dà kò mọ̀ jẹ́ àásì mọ̀ jẹ́ sì wá gbọ́ gbogbo wa náà ká sì máa síra wa gbọ́ àtàwa tá a gbọ́ asbab àtàwọn ìgbìyànjú tí òbí máa ń ṣe lórí ọmọ tá a fi máa jèrè ọmọ bọ́lọ́mbà fẹ́ bẹ́ẹ̀ tọmọ fi mọ ń yọmọ dáadáa insha allah ọlọba kọ dáadáa mọ bẹ́ẹ̀ ó náà ni pé ìtọ́jú ọmọ ń bi tó ti bẹ̀rẹ̀ kìí ṣe tọmọ bá wáyé ọ̀gọ̀rọ̀ wa bí ta gbójú sí bí pa fẹ́ tọ́jú ọmọ ni pé bàbá ti bímọ náà tán àmọ́ islam islam máa ń wo nǹkan pẹ̀lú ojú tó jìnnà ni kìí ṣojú tó kéré níbi tá a ti máa ń gbé ọ̀rọ̀ pa afẹ́jẹ́ kó mọ ó ya dáadáa ẹjọ́ tá a bá ti fẹ́ mú yàwó láti mọ ronú yàwó láfẹ́fẹ́ ẹjọ́ tá a bá ti fẹ́ lọ́kọ lóbìnrin náà ti mọ wò pé irú ọkọ wo mú fẹ́fẹ́ ìdí ni pé nǹkan méjèèjì tó fẹ́ papọ̀ yìí wọ́n fẹ́ bí èso jáde èso tí wọ́n bá sì bí jáde èso yóò mú nǹkan lára àwọn méjèèjì ìdí nìyẹn làwọn méjèèjì náà ṣe gbọdọ̀ wúra wọn dáadáa anábùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́dàkùnmọ́sà bá wá sí ìkẹ́ àti ìgẹ̀ fún anábì gba gbogbo lọ́kọ láya nímọ̀ràn tí wọ́n bá fẹ́ lọ́kọ ó gbà àwọn obìnrin mọ̀ràn bọ́kùnrin náà bá fẹ́ láya ìsìláàmù gbà wọ́n ọkùnrin náà nímọ̀ràn ìmọ̀ràn yíjọ́ bára wọn tó dúró tìyẹmọ́ lórí ìwé èso tí ó mọ̀ jáde lára rú ẹ máa rí pé tí ó máa dá òun lẹ́mọ̀ rí àmọ́ ńjọ́ tí èso àbí táwọn ọlọ́kọ láyé ò bá ti jẹ́ rúmọ̀rà nẹ́bì náà tẹ̀lé ẹ máa rí irú táwọn náà mọ̀ bí kalẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan yìí náà ní mọ̀ ń jẹ́ sábà bí fún tọ́lọ̀ bá ti kádàrà lórí ọmọ àwọn ọmọ kálukú wa lọ́mọ sábà wá sí wọn lọ́mọ rí sójọ́ téèyàn bá ti fẹ́ níyàwó mùsùlùmí kan máa fẹ́ yàwó bí gbogbo èèyàn ti máa fẹ́ yàwó èjì pọ́kàn rọmọ tí ń rìn lọ títí èjì pọ́kàn rọmọ tí àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọ́n níyàwó ta bá fi jó fẹ́ náà tẹ́lẹ̀ kí ní ṣe ìran náà ni ó wò lọ bí ó bá tẹ wá wòran lọ kò bá da ọmọ tó bá bí fún ọ náà ló padà tó níjó ní ìtorí ìdíjó náà lọ ti fẹ́ Islam ó àwọn obìnrin lè wá jọ̀lẹ̀ toróbìnrin gbà mí lè mọ́ lè dárúrú àwọn tó wá já wọn alábòjútó wọn ní bàbá ni àbálágbàtọ́ ìsìláàmù wa ní ẹ̀yin gan náà tẹ́ fẹ́ fọmọ obìnrin yìí lọ́kọ ẹ wòye sírú ọkùnrin dẹ́ fọmọ yín fún ìsìláàmù wa gbé píríncípù kalẹ̀ ní tẹ́ bá fọmọ yín fọkùnrin tẹ́ sọ lára rẹ̀ ní àwọn ọkùnrin náà tán fẹ́ fẹ́yàwó ìsìláàmù lẹ́yìn náà kàn mọ́ kàn wo obìnrin pé ó kàn wù mí lásán irọ́ ẹ gbọ́dọ̀ tí ó nǹkan báyìí lára rẹ̀ káànábí ó tó wá sọ nú àdìsí ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ayé alùpùpùrá ní ti kọ́kọ́ gbé wá ǹjẹ́ المرأة الصالحة المتدينة المرأة الصالحة المتدينة obìnrin tó jẹ́ níire tó jólùsílọ tó jẹ́ tó ní ìmánì المتدينة tó wá gbẹ́sìn ọlọ́run ọba tó gbé e dání dáadáa ẹni tó fi gbogbo àlámọ̀rí rẹ̀ tó fi mọ ọlọ́run tó gbé ọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́ irú obìnrin tí mùsùlùmí wọn fẹ́ràn ọlọ́run bá wá subhanahu wa ta'ala ń gbà tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ nínú suratul Baqara ọlọ́dẹ ẹ má fẹ́ àwọn aláìgbàgbọ́ àwọn olùṣẹ́gbọ́ lóbìnrin àfitán bá tún nígbàgbọ́ ọlọ́run wá fẹ́ fi khayrun min mushrika wọ́lọ́wọ́ àjọbájò aláàmì kẹfẹ́ ẹrú lásán lásán ẹrú ni o kìí sọmọlúwàbí ẹrú tí ń bẹ lábẹ́ olówó rẹ̀ tó wá jẹ́ kó lùgbàgbọ́ òdodo ni tó bẹ̀rù ọlọ́run tó jólùsí lọ ọlọ́run ní kẹfẹ́ ọlọ́run ló lóore ju ẹrú tó dé irú obìnrin ta lọ́mọlú àbí lòun tó jórù ṣẹ́kọ̀ kò bá sí bó ti lè wó rẹwà tó kò sí bó ti lè wó jọ yí lójú tó kò sírú tó bá lè wó ní tí gbàgbọ́ bá ti kó lára rẹ̀ ẹgbọ́dọ̀ fẹ́ ilé ìtàwí alùkùránì ni wọ́n náà lọ rí múlò Suratul

torí pé nígbà tí ò bá ti gbà fọ́lọ́ ìwọ tó fẹ́ fẹ́ náà kò nígbàdà gbà fún ọwọ́ náà ní ìsinmi lára rẹ̀ ọmọ tí ó bá sì bí náà tẹ́ndẹ́sì kọ́mọ nì ó kọ́ nǹkan lára rẹ̀ náà ó náà bẹ́ yẹni pé bóun Muhammad sallallahu alaihi wasallam anábi náà tún wá fọ̀rọ̀ kan nílẹ̀ tó tún jú áyá lùkúrá ní anábi ní tó ń kàṣọ fe ájú fi àrìbá anábi ní dáwọn èèyàn bá fi obìnrin láyé nínú ta màmá àwọn tí wọ́n bá fi obìnrin anábi ní nǹkan bíi mẹ́rin kan ni wọ́n máa ń sábà sọ lára obìnrin tí wọ́n bá fẹ́ arábì nígbà míì wà lè hásábì ha ẹlòmí àfẹ́fẹ́ obìnrin pé a ah, irú mọ̀lẹ́bí tẹ́lẹ̀ ti jáde bí ẹ̀bá fẹ́ ọmọ mẹ́ a gbẹ̀ kú rere arábì tún ní wà jàmáàlì ha nígbà míì tẹ́lòmí owó mọ́bìnrin lára ní pé nǹkan ilé ọmọléyàn ní ẹwà ọmọbìnrin ilé rẹwà púpọ̀ arábì nígbà míì ti àwọn èèyàn níwo mẹ́tẹ̀ẹ̀ta yìí wà lè ní ha àwọn yóò wo pé mm, ọ̀nìyàn sílọ́n olùbẹ̀rù ọlọ́run lélẹ́yìn anábìrítọ̀ bí wọ́n bá wá kọ́yàwó tí ẹ nínú nǹkan mẹ́rẹ̀ níta àlàálẹ̀ yìí fàáfàá bèèrè àti dé ẹni tí wọ́n ma fẹ́ tí ẹjọ́ jẹ́ni tó lẹ́sìn láwọn èyí kó jẹ́ni tí ẹ̀sìn ọlọ́run ọba ń bẹ lára rẹ̀ ni ọmú tó bá ti lè mọ́lùsílọ̀ ọ̀ọ́rì bí mórímọ́ ọ̀ọ̀ní ọmọ rẹ̀ náà ní yáyàkúyà torí pé obìnrin tó bá jólù sílọ tó jólù bẹ̀rù ọlọ́run èyí tí ó mọ̀ pọ̀ sọmọ lára ọ̀rọ̀ sílọ́run ìbẹ̀rù ọlọ́run náà ni obìnrin tó bá jẹ́ kó ní jólòun náà ìjí ó mọ̀ pọ̀ sọmọ lára ìjó náà lọmọ tí ẹ̀ ló mọ̀ jù obìnrin tó obìnrin tí pé ní òmọ èèyàn mọ́ ń gbọ́rọ̀ sọ́kọ́ lẹ́nu kò ní tẹríba fọ́kọ́ ìjọ́tọ́mọ rẹ̀ ní òmọ padà lọ́pẹ́ náà lè wò ẹ́rí pé àpẹ irú nǹkan bẹ́ẹ̀ ọkọ ọmọ rẹ̀ náà wá kọ́mpléèdì kálukúwa náà bá náà ti jòkó yìí oníkálukú náà ní tó náà bá jòkó tọ wúra rẹ̀ dáadáa àwọn kankan bẹ tí wọ́n ní mọ̀ pé ah ìṣesí ti ń bẹ lára mi ara dájú wa ń kíní wa ìṣesí báyìí tó sì bẹ lára mi ara ìyá wa báyìí kíní wa ní kálukú ló tó kó lára ìyá àbí lára bàbá o lè gbélé ayé kó nínú ẹgbẹ́ fún ìgbò lára méjèèjì kò pọ́síbù ọkọ̀ kankan lára wọn ọkọ̀ wà ọkọ̀ ṣe oríṣiríṣi nǹkan lọ́kọ̀ kó lẹ́ lómi ibi títí ó tún dé bí o bàbá bá jòkó kalẹ̀ báyìí bí bàbá rẹ̀ náà bá jòkó báyìí ẹ́ ṣe bí wọ́n gé e kúrò lára bàbá níbi tí wọ́n jọra wọn dé bọ́ọ̀bá wá jọ bàbá rẹ̀ fíṣíálì nínú ìwà ọ́fìwàjọ́ nínú ìṣe ọ́fì ìṣejọ́ ìdí ni el Islam ṣe tètè wá gbogbo ẹ̀ẹ́ tó bá rí bẹ́ẹ̀ ọmọ tẹ́ ẹ bá wá mọ̀ pé ẹ fẹ́ kó ya dáadáa ẹ kọ́kọ́ worú bàbá tẹ́ fẹ́fẹ́ so bàbá tẹ́ gbọ́n oníwà pẹ̀lẹ́ ni ọlọ́rọ̀ pẹ̀lẹ́ ni onísùúrù ni olùsínlọ́ni olùbẹ̀rù ọlọ́ni ẹni tó gbé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó gbé súnà lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam dání irú ìtàrí lára adábọ̀wà ní ọ̀pọ̀ àdé ìṣọ́láàtò ìṣọ́lá nígbàtọ́lọ́wọ̀ tí kọ́ dáadáa mọ́mọ́ rẹ̀ dáadáa ìṣẹ́lẹ̀ sí ṣe lè ìkọ́kọ́ jẹ́ ọ̀kan ìlú dáa náà tàbí pé ààrùn ìdínú ló fi jẹ́ sí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ọlọ́pọ̀ṣà bàbá sí wọ́n lẹ́sọ̀ lórí inú ẹ̀kọ́ táàmọ̀ bá nílẹ̀ ẹ̀rí pé jọ náà bí wọ́n bá fúnyàn níyàwó àbẹ́yànfẹ́ lọ́kọ wọ́n ma bèèrè pé ẹni bá ń wádìí ìran wọn bóò nìran wọn ti rí irú ìran ni wọ́n bóò náà ti wọ́n sí inú ilé wọn wọ́n ma ń wádìí ẹjọ́ náà kí ló fà á di pé tẹ́ nínú ilé téèyàn bá ti jáde nínú fẹ́ ní ọkọ tó fẹ́ níyàwó èyàn gbọ́dọ̀ farabalẹ̀ dáadáa mọ̀ pé tó fẹ́ fẹ́ àbọ́kọ tó fẹ́ ní in tí bá ń bẹ lára rẹ̀ ọmọ rẹ̀ ó kó nǹkan bẹ̀ ó lè gbogbo ẹ̀ náà kọ́ ní okò tó torí gbogbo wa kalẹ̀ bá náà àmọ́ nínú ìtọ́nínú 100% tí máa ń bẹ lára bàbá in tó mọ́ mọ́ kó ń bẹ̀ kìí ṣe kékeré bá jàmá ẹnu mi ibi tí ó ṣe tí ó kọ́ lára bàbá rẹ̀ ní bí ti máa ń sọ̀rọ̀ ló ṣe máa sọ̀rọ̀ bí ti máa rìn ló ṣe máa rìn bí ti máa rẹ̀rìn àpòjúwẹ́lẹ́ náà ń bẹ tá máa fún ara wọn ní ìṣàlọ́ ẹwà wọnú alùkọ̀án àwọn àpòjúwe fún kìíní ìwà mẹ́rin alùkọ̀án ìtàláwọn bàbá wa mọ́ sí nínú súrọ̀tù Maryam ìgbà tọ́lọ́wọ́ ń sọ̀rọ̀ pa Maryam ìyá tó bí àdẹ́bùwà Isa alayhi salatu salam tára ìyá máa pè Jésù lé ìjọ tó di gbogbo lóde láì lọ́kọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wá fẹ́ ìwé mọ̀wólélé nínú gbólóhùn tí wọ́n lò ní suratu Maryam àyà 28 olúwaláwọn èèyàn yíwá dáhùn pé ya ukhta Harun ya ukhta Harun a àpèrè ọmọ ya Haruna ma kana abuki imra'a saw bàbá rẹ̀ táwà mọ̀ bàbá rẹ̀ tó bí ọ a àmọ́léyàn wo ìyá rẹ̀ táa sì mà náà àmọ́ láṣẹ́wó pò níwọ́ ti wá rí gbá aṣẹ́wó tí wọ́n gbé àwọn fojú pé tí mẹ́ríàmà sí oyún tó ní àkọgbọ́dọ̀ sọ fáwọn pé kò sọ́kùnrin tó bóòlù pọ̀ ó ti ṣe ìsìná lóbi lórí àwọn gbà pé mọ́ ṣe ìsìná ni bẹ́ẹ̀ sì ni àṣẹ ọlọ́run lóyún tí mẹ́ríàmù níjọ́ náà máa lóyún ni ló ṣe lóyún kìí ṣe pọ́kùnrin gẹ̀gẹ́ ló bá lò pọ̀ àmọ́ ìròyìn wọn ìròrí ọmọ ènìyàn táwọn wá fi sọ̀rọ̀ yìí tán ti bí ronú pé bóyó lọ ṣe sì ni in tán fi ṣẹ̀rí fún ojú pé a ah, káti ẹ̀ láàmà pé bàbá rẹ̀ mọ́ ń ṣe pálapàla àlọ́ fi jọ bàbá rẹ̀ kálàmà yá rẹ̀ náà láṣẹ́wó ní a ní yá rẹ̀ lọ fi tá lọ wá fi ti ẹjọ́ ìtumọ̀ ọ̀rọ̀ ni pé ọmọ ma ń lé tí ó fi jọ bàbá rẹ̀ ọmọ sì ma ń lé tí bá lọ́kọ tí ó láya ló ṣe gbọdọ̀ ronú dáadáa kó tó dípọ́ lọ́pọ̀ àbọ́ lára torí pọ́ mọ́ ní yóò kọ́ kankan lára wádàbò kò sọmọ́ tó fẹ́ dá sí bákan lẹ́yìn tara àpèjúwe lè nú Al-Qur'an àwọn arápèjúwe náà lára nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam kí lápèjúwe náà tààrí ni pé Abi Dawud hadith kan bẹ́ẹ̀ wa Aisha radiyallahu anha yàlá wa Aisha fẹ́ ròyìn kan nínú àwọn ọmọ àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tí ṣe Fatima radiyallahu ta'ala anha Fatima ọmọ bíbí ànábì òun náà lọmọ tó gbẹ̀yìn ànábì gbogbo ọmọ méjèèjì tó bí mẹ́fà tó kú ojú ayé ànábì náà lẹ́ti kú òun náà ló ara rẹ̀ gbé wọn sí àmọ́ Fátímà tó kúnlẹ̀ yìí kò jẹ́ pé kò pẹ́ tàbí lọ́bí lọ́tán ló náà lọ́rí nípa àbá àdínlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam náà kò láyé ìyánláwà Aisha wá fẹ́ ròyìn Fátímà ó ní ìgbà tí Fátímà wá sọ́rọ̀ ìyánláwà Aisha radiyallahu anha ó ní wa mashiyatuha ka mashiyati rasulillahi wo ìrìn Fátímà bí Fátímà ṣe máa rìn gẹ́gẹ́ bá nábì ti máa rìn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lè ṣe rìn ìṣesí ànábì gẹ́lẹ́ ọ̀nà nígbẹ̀ lára rẹ̀ gbogbo ìwà ànábì ìṣesí ni o ìrẹ́rìn ni o ìsọ̀rọ̀ sí ni o gbogbo ẹ̀ ní Fatima kó lára ànábùwà Muhammad sallallahu alaihi wasallam yíò láti mọ̀ pé ọmọ ọmọ kó nǹkan lára bàbá àtàrà ìyá ìwọ tó bá fẹ́ kọmọ rẹ̀ ó anábíwá yusuf aleyhisalatu wasalam gbogbo alamọ̀ pé nínú pọ́lọ̀ níké oòrẹ wà láyé anábíwá yusuf aleyhisalatu wasalam oòrẹ wà ní ẹwà tó pọ̀ pàápàá ẹwà tí ó sí ẹwà tó fi dígbó dídí ìyàwó ọba tó fi ń tàn mọ́ síyàn pé abẹ́lẹ̀ yóò bá ti ẹ̀jọ́kọ ẹni kó jálẹ̀ ẹwà ló débẹ̀ beauty ló débẹ̀ ẹwà tó yẹ pé nígbà tí àwọn ọba ṣe bẹ́ẹ̀ tán táwọn obìnrin ń wíwíkú ìlàdúgbò nínú ìgboro ó wá òkú dàmúmọ́ tí ìsìn bẹ́ẹ̀ náà ó wá kó gbogbo wọn jọ ó wá kó léwá ní lálé wọn lọ́wọ́ gbọ̀bẹ̀ lé wọn mọ́ gera rẹ̀ lọ́wọ́ tó nígbà tí kálukú rí tán ojú wọn kan wá ara wọn ó kúrò nínú iṣẹ́ tán ṣe ní tí kálukú náà wò ní pé ẹ́ẹ́ èmi àrínú wọn tó ní eléyìí àmàlẹ́kà lélẹ́yìí ọmọ ènìyàn kan lélẹ́ mọ́ wọ́n sì ń gẹ́ra wọn lọ́wọ́ mẹ́ tọ̀ gbogbo ẹwà tá ara ìyá ńlá ìyá ńlá ti ẹ̀ náà ló náà ti kọ́ torígbà ànábì wa Yusuf aléṣàlátù sàlá lára ọmọ ànábì Yakubu ni aléṣàlátù sàlá bẹ́ẹ̀ sì ni ànábì wa Yakubu aléṣàlátù sàlá ara àwọn àrọmọdọ́mọ ànábì Ishaq aléṣàlátù sàlá ànábì Ishaq sì ni ìyá tó bí ní sáárọ̀ tó jẹ́ ìyàwó ànábì wa Ibrahim aléṣàlátù dáadáa

anábí ibrahim alayhi salatu wasalam ìrójú wá kan pé ọba tí ń bẹ́ẹ̀ lùlú yóò ohun gbọ́dọ̀ rí kọkùnrin kan lọ́mọ obìnrin tó rẹwà níyàwó yóò gbà rí wọn anábí ibrahim wa nìtọ̀ sáárọ̀ yóò dá fẹ́ wọ ìwọ̀n tí náà nìyí àti níbo mi ìta gbà àmọ́ sọ orí ta bá débẹ̀ mọ́lẹ̀ mi ọlọ́sí sí káwọn mùsùlùmí ọmọ ìyájọ́ ní gbogbo wọn irọ́ tọ́lá tàbí ìbọ̀rẹ̀ ìmọ̀ pàtàkì ẹ̀dà kò sí rọ́wá gbogbo kò tí ìgbé sí rọ́ àmọ́lápọ́rọ̀ ni wà direct náà ló fi ń dírọ́ pé tó bá ti níbò lọ ti jẹ́ sọpọ́ ọmọ ìyá rẹ̀ ni ọba nìsí ilé tí ó bá ọlọ́mọ nínú gbà náà ọkùnrin ni ó pà irú wọ́n sì mọ́ fẹ́ lágbájá wọ́n ṣe díwájú ọba àdúgbò tó ń bí tọ́mọbìnrin náà rẹwà ní àwọn ẹmẹ̀wà ọba náà gbà kan ti rí náà ti gbogbo àá ah, irú ọmọbìnrin tó bá wà rí kí lápọ̀fẹ́ múlù ìtàn yìí ni pé sáárọ̀ ọjọ́ náà ẹwà rẹ̀ ẹwà tí ó sí rẹ̀ Yusuf alayhi salatu wassalam irú ẹwà tí ń bẹ lára babalábábá wọn tó jẹ́yàwó babalábábá wọ̀nyí wọ́n padà òun náà padà ìdí ni ẹlábílá bàbá wá nílẹ̀ Yorùbá wọ́n rí ìrùn pẹ̀lú kán mọ́ mú kí ní ẹ̀nà tọ́ ti wá ìdílé ìwòlọ ti wá torí pé ìkíní kan ọ̀kan máa sọ fún ẹ̀rọ ìkíní kan kọ́ máa ń tọ̀ náà àdúgbò náà tí wọ́n sọ ìgbà wọn ni pé kò sí bí nǹkan bá ti lè rí ah, ah, pé ká ṣọ́ra wa a gbọ́dọ̀ wá fi yíò ṣe ẹlẹ́yàmẹ̀yà torí ní orí táwọn èèyàn ti wá sàṣejù bẹ́ẹ̀ ní pé ọgbọ́mọ̀ ìlúwò ní ọmọ ìbàdàn ní à ọmọ tèmi ò ní fẹ́ bàdàn ó kálukú ẹ̀rọ mọ́ ní àìlọ́ní ní à ìlọ́nìkẹ̀ èmi ò lè gbà kọ́mọ̀ mi ó fẹ́ lọ́ní gbogbo ẹlẹ́yàmẹ̀yà báwọn àìmọ̀ sí ìdó lè mú wa ní ọmọ tèmi ò ní fẹ́ lágbájá alébù pé à eléyìí ẹlẹ́bọ ní ọmọ tèmi onífẹ́ àìléyìí èsì mùsùlùmí ọmọ mi onífẹ́ eléyìí à lóòtọ́ ajọ́ kírun ní àmọ́ ìwà tí bẹ lọ́wọ́ rẹ̀ à lè àwọn gangan fún ara wa bóò èèyàn wo ni wá àwa gangan fún ara wá, kí làwa náà ń ṣe so ìwọ òbí tó fẹ́ jèrè ọmọ tí wọ́n gan ti kọ́kọ́ wà responsible tí wọ́n gan ti ẹ̀ ti kọ́kọ́ wà upright islamically nápọ̀ tí tóbi islam ti ní kọ́mí ènìyàn wà tó àwọn gan kọ́kọ́ dúró dédé tí wọ́n gan yàn sọ yanjú tí wọ́n gan sẹ́ni tá a lè fọkàn sí pé á ah, tọmọ bá jọrú eléyà kú oríire ni ọ́ so tí wọ́n gan bá kọ́ nílà rẹ pé wọ́n gan ò tí ìyanjú ibi tíṣẹ́ ti mọ́ bẹ̀rẹ̀ gangan lọ olóṣègbàlábì ti gbà mọ̀ràn pé ẹ ṣọ́ra dáadáa obìnrin tẹ́ bá fẹ́ ẹ wò dáadáa àwọn ìyá máa fóbìnrin torí nǹkan báyìí wọ́n máa fẹ́ torí nǹkan báyìí wọ́n máa fẹ́ torí nǹkan báyìí àmọ́ ẹ̀yìn ẹwọ ẹni tó lẹ́sìn nítorí pé tọba ti fẹ́ ni tó lẹ́sìn ní òdìjọ arábìnrin jọ tọkùnrin kan bá wá tọrọ ọmọ yín ẹwọ nǹkan méje kan lára rẹ̀ tó bá yẹ pé ńgbà tẹ wo ẹ̀sìn rẹ̀ tí ń ṣe alhamdulillah ẹni pé ni tó lẹ́sìn dáadáa ni wà kúlùkọ ẹ ìwà tó ní ẹni pé ìwà rẹ̀ náà yanjú anábìnrin fàzà òmìnirò èmi ó gbà yín mọ̀ràn ẹni báyìí ẹ̀fọn lọ́mọ yín tó fẹ́ torí pé ọmọ ó padà kọ́ nínú wà tí mẹ lára rẹ̀ ọmọ ó padà kọ́ nínú ìṣe tí mẹ lára rẹ̀ tó bá gbẹ́ni tí ma ń fi gbájú ẹ̀ṣòwò ni ọmọ náà padà ní tẹ́ndẹ́sìnú tẹ́ndẹ́sìnú gọba ní ọmọ bẹ lára ọmọ náà tó bá pé ẹni ma ń parọ́

sábàbí ni wọ́n téèyàn kan mọ́ mójútó pé tọ́ kọmọ wá ó tiẹ̀ lè ya ọmọ dáadáa ọlọ́mọṣà jẹ́ káwọn kálukú wa ọlọ́mọṣà jẹ́ kí wọ́n yọ ọmọ dáadáa káwa gbàgbọ́ yí àwọn kankan wọn èyí ní islam ní ẹ̀ọ̀mẹ̀ni àwọn èèyàn máa fẹ́ nítorí owó wọn máa islam náà ní tọba ti wá rúbìnrin tó lẹ́wà mọ́ sákiri in tí ó kàn tọba rẹ̀ tó lẹ́sìn ọtún wà lè wípé ń lẹ́yìn tọ́jẹ̀ tó wà lẹ́sìn tó tún lẹ́wà náà tó tún lọ́lá náà tó tún ní báyìí náà islamu discourage wa ká mọ́ sọ gbogbo dáadáa yìí a mọ́ ń sọ amẹ́yì tó lágbára jù mẹ́ ọ̀nà lẹ́sìn tó lẹ́lò bí ìjọba tó adé torí ọlá nábi ní ẹ má fẹ́ yàwó nítorí owó ẹ má fẹ́ yàwó nítorí ẹ̀sìn ẹ má fẹ́ yàwó nítorí mọ̀lẹ́gbẹ́ tó jáde àìrọ́ a lè fẹ́ nítorí ẹ̀ náà gá ah, sọmọbìnrin lówó alhamdulillah àmá owó ò gbọdọ̀ jẹ́ pé nítorí owó gẹ́gẹ́ èyí ó kàn mọ́ jẹ́ secondary ni ìtòwọ̀rọ̀ jẹ́ primary assignment ilẹ̀ láàrùn obìnrin tó ọba fẹ́fẹ́ ni pé ṣó lẹ́sìn ọlọ́run tó bá tó alhamdulillah tó bá lẹ́sìn ọlọ́run tó tún jáde nù rẹ tó dá alhamdulillah amáyẹ̀ ògbọ́rọ̀ jẹ́ pé ogbó obìnrin tí ó máa wákọ̀ wá ní obìnrin tó lówó lè ní wákàkiri ìjọ tó wò rẹ̀ bá tánkọ́ obìnrin tó lẹ́wà lè ní wákàkiri ìjọ tí ẹwà rẹ̀ bá fèdí gbọ́ torí kò sí bóbìnrin ti lè rí ó beauty tí ó sì rí maintain ẹ̀ fún 20 30 40 years abada ibi tẹ́wà rẹ̀ ó ti mọ yọ tó bá ti nílọ́mọ 15 tó wọ 17 18 beauty obìnrin mọ́ jáde gbà náà owó ọkùnrin ó mọ́ dù ú tẹ́lẹ̀ tó bá ti ń gbẹ́dúlé pọ̀ náà ti ń di 30 kìíní kan ó ń di ọmọ 40 kìíní kan 50 kìíní kan ẹwà ni ó ti mọ̀ wálẹ̀ kódà yóò kọjá láàrin àwọn ọkùnrin náà nígbà pé ẹ̀kọjá gan mú àsìkò tó rẹ̀ lù ti lọ nìyẹn ṣé gbà tó bè nípa padà wá di báyìí kò wá pé wàhálà mímọ̀ wá nínú ilé ìmí ìgẹ́sì lélé mọ́ tó gbogbo táwọn wí tí gbogbo beauty ten sọ gbogbo fi lọ lára ẹ̀ àbíkẹ́ náà pé beauty ọ̀hún náà ní tí ó padà máa jáde فكل نعيم لا محالة زائل إلا نعمة الجنة ogun tó ń pè ní adùn ayé pátápátá gbogbo ẹ̀ náà ni ó padà tán jọ́kẹ̀jọ́kẹ̀ adùn tí èmọ́ tán láti ló ń gbé ìdàrí kìyà rẹ̀ ọlọ́mọsá àfúnká ló kó tó wá wọ rẹ̀ pé á ọ̀rọ̀ làbá sọ yìí é abájọ náà ìyàwó mi ẹ̀ràn nílé mo ti ń dárọ ọmọ rẹ̀ mọ́ sí ibi tàwà ń rí pé kọ wá nítọ̀ ìyàlágbájá ó ti wá tán láàrin ìrìn àti ẹláwọ̀ ìbáyìí ààyè ń kọlà wí kìí ṣe pé nígbà tí wọ́n bá ti wá fẹ́yàwó kọ́ wá rí pé nǹkan kù díẹ̀ lára rẹ̀ àbọ̀ wá lọ́kọ wá rí pé nǹkan kù díẹ̀ lára rẹ̀ tó wá kù ní pé tọ̀ kí lè mọ́ bí mọ́ bú mo fẹ́ kọ̀ ọtí ìmọ̀ mí ìdọ́bẹ̀ èyí tọ́ rínú ó jọ sí ìyàwó yóò yáwá kú orílẹ̀ solution kan èyí tó wá kù ní pé bí tọ́wọ́ mọ̀ tó kù sí káwọn ọmọ tó mọ̀ débá káwọn ọmọ tó mọ̀ gbọ́n bá ẹ wá máa ṣàtúnṣe rẹ̀ ẹ máa rẹ̀ ẹ máa rẹ̀ tó wá gbé àwọn tó mọ̀ fẹ́ alhamdulillah ha ah, àmọ́ ní pé èèyàn jọ mi èèyàn bí kò mọ̀ fẹ́ níwà dáadáa kò mọ̀ à ń tún lé sí kò lẹ́wà kò

ẹni tó kù náà ni pé ẹkù sẹ́ni tọ́lọ́wọ́ bó lè túnṣe kí ni wọ́n náà bó lọ sí lè túnṣe kí lọ lè túnṣe láàrẹ̀ torí pé òun ló fẹ́ jẹ́ bàbá fáwọn ọmọ rẹ̀ ni alápẹ̀jú ẹni pé àtiwọ́tọ̀ ń àtìmí tí káwájọ ronú dáadáa náà ah, pé mo ti jẹ́ jù yìí àpòdà ìfaradá ní wà ti kọ́ tọba tún gbogbo ah pé mo ti wọ́n ní ìgbà nọ́nsẹ́nsì àmọ́ mi wà wọ́n kan ìgbà nọ́nsẹ́nsì ó wò dáadáa tó bá gára yára ní bàbá rẹ̀ direct tó wá lọ wò tí ó bá jẹ́ àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àbúrò ìyá ẹ̀gbọ́n ìyá inígan bàbá ńlá bàbá ó rí pé nǹkan kó mọ̀ bẹ̀tù ìgbé tán bá tírèsì ẹ̀ lọ lára rẹ̀ dáadáa yóò níbi láti lọ rí àfàwọn tán bá mọ̀ tán mọ̀lẹ́bí rẹ̀ lóhun ìdí nìyẹn àwa lọ́kọ láya tọ́jú ọmọ mú ya dáadáa orí wa gangan ní ká ti bẹ̀rẹ̀ ọbẹ́ kí ọmọ rẹ̀ jú ọmọ tí ìmọ̀ ẹ̀sí ó yìí dára kó nímọ̀ dáadáa àtọkọ àtìyàwó yí ìgbìyànjú tí yígan mi ọ̀rọ̀ àmọ́sí ẹ̀yìn kan fún àyíká gbìyànjú ẹ̀ strive lórí ọ̀rọ̀ pé káwà náà lékún lágbọ̀yé ẹ̀sìn ká lékún ní ìmọ̀ ẹ̀sìn ká bóyá lékún mọ́dúrásà kẹlẹ̀ iná lọ ní bóyá àwọn ọmọ ìtàwọn náà bá ti rí pé tí bàbá máa ń sí gbogbo ògbàre yóò mọ̀ gbogbo àwọn náà ṣe ìwọ́n tó wáyé pé ọmọ dúpọ̀ ọmọ kátírà olójoojúmọ́ ọmọ rẹ̀ náà tán bá ti rí ọdí pé bí ìṣe àlébí náà fẹ́ kátírà yíwọ̀ wà lọ́rọ̀ rẹ̀ ìwọ́n ká ní pé wọ́n náà ìkọ́ tí o bá ti jí láàrọ̀ báyìí ìwé lọ́mọ ń lọ́mọ ń ká kọ́lọ̀wọ́ rẹ̀ náà ọdí pé ó kàn máa tó kó tí ọ ní àtiwé tó mọ́ ká àti tí ò mọ́ ká gbogbo ẹ̀ ní ó mọ́ yóò

àwa ni káwà gbogbo ọkọ̀ jẹ́ exemplary fáwọn ọmọ wa ká jẹ́ example gidi fáwọn ọmọ wa torí bá pè júwe àwa lọmọ mọ̀ wò ní omi mọ́sí gbogbo tààrà sí ọmọ mọ̀ wò wá tààrà bá ti ń kírun ẹ̀rì pé wọ́n mọ̀ ọmọ náà kí yóò mọ̀ rúbẹ̀ tẹ̀lọ alọ́mọ́sálá bá ti lọ ẹmbásì se pé klọ́ọ̀bù ní mọ́ ń lọ ọmọ tí ẹ̀ náà mọ̀ dàmú pé adádìbí ah, jẹ́ mọ́ ń lọ ẹ̀mí náà bẹ́ tẹ̀lé yín lọ torí pé tó bí bá ti ń ṣe yóò mọ̀ wu ọmọ bọ́ bá ṣe ń jòkó yóò mọ̀ wu ọmọ rẹ kó jòkó bẹ́ẹ̀ bọ́ bá ṣe ń sùn yóò mọ̀ wu ọmọ rẹ kó sùn bẹ́ẹ̀ yóò kó bá ṣe ń ṣe gẹ́lẹ́ ọmọ rẹ ò fẹ́ mọ̀ kọ ìdí nìyẹn bàbá ìyá wọ́n gbọ́dọ̀ jọ stọ́dì ara wọn dáadáa pé ẹ̀ èmi gbogbo kù sí ibi tó wá kù sí ọmọ wá tún bẹ̀ ṣe káwọn ọmọ rẹ̀ náà lè mọ́ rífẹ́ ìyàwó ní gbìyànjú bí kìíní àwọn ọmọ ò lè wá gbìyànjú jù wọ́n lọ abẹ́lúwàwà abẹ́lọ́wọ́wà kálùkúwà ọlọ́mọsáàsíwá lẹ́nà rí kálùkúwà ọlọ́mọsáàsáàlúwà kó jẹ́ káwọn ọmọ wa kán rí dáadáa kí ní táàrọ̀ ra wa mẹ́sẹ̀jì wa gbogbo ara níbi tá a kù sí tọ́mọ ògbọ́dọ̀ bá ní wọ́n náà mọ̀ tọ́ kù sí ìdákùn tètè mọ́ jùlẹ̀ ọmọ tó dé mọ́jọ ọmọ dé bọ́ olórí ẹ̀ ìwọ tó bá sì tí láya tọ́ tí lọ́kọ oríire kan tó lò opportunity lákan tó nìyẹn fún ọ obìnrin tó bá fẹ́ fẹ́ fẹ́ni fáì dáadáa mọ́kàn wó pé kàn máa ń lọ ládùúgbò kàn máa ń wọ wọ̀kúwọ̀ kan mọ́kàn wó pé ah sísá ẹ̀ eh, ah mashallah alẹ́ ah mashallah okay ọmọ tí jí ń bẹ lẹ́yìn ọ̀fà ojú òjé lọ àwọn arúgbàwà àkọ́jú tí yìí tí wọ́n ní kìí ṣe ẹ̀fà àti jí pé kìí ṣe ẹ̀fà àti jí pé tí wọ́n wí ní pé ìlú kan ní jọfà pé lẹ́yìn ọ̀fà yìí kò jẹ́ wá bẹ́ẹ̀ náà ní tí ń bẹ lẹ́yìn ọ̀fà ojú ìlú òjé lọ olódó ọ̀rọ̀ sí ti jẹmá afẹ́fẹ́ yàwó abẹ́ lọ́kọ̀ yìí tí ń bẹ láàrin pàǹgbéra wa sí ilé ojú bẹ́ẹ̀ lọ ìjí ń bẹ lórí pé afẹ́ márì àfẹ́ra ọmọdéyàwó àlọ́kọ̀ ojú ọ̀rọ̀ lórí ọ̀ní afẹ́fẹ́yàwó jà owó ọbẹ̀ ló ọ̀rọ̀ ju owó ọbẹ̀ lọ owó ọbẹ̀ lè má ṣòro lóòótọ́ àmọ́ ìgbésí ayé jẹ́ mọ́ gbégan lè látara check yourself ìyàwó ẹ̀ ìyàwó kó ẹ̀ kẹwàjọ jùkú kẹjọ ṣe dialogue ah, ìyàwó mi ọ̀rọ̀ ló délẹ̀ yóò àwọn ọmọ ìgbò láti fẹ́ jèrè wọn àwọn ọmọ ìgbò láti jèrè látara wọn wájú ọlọ torí bẹ mọ́gbàgbé ọ̀rọ̀ tó ń dáwọ́ ọ̀rọ̀ ilẹ̀ lájọ wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín ládára jẹ gbogbo ilá sí bèèrè lórí ibò lẹ́tìdẹ̀rọ ilẹ̀ tó bàbá àtìyá ẹ̀ẹ́ròjọ́ lórí àwọn ọmọ ìjọgbé ìdàlùkìyàmù lábí ní ọmọ ya dáadáa kò ya dáadáa ọwọ́ yí kọ́ ló wà ìgbìyànjú ìgbìyànlẹ̀ ẹrùjọ́ ní lórí tí ẹjọ́ jòkó àpò láti jìyà ọmọ yìí pò láti fẹ́ gbọ́rọ̀ ọmọ yìí gbà pò láti fẹ́ ṣe pẹ̀lú àwọn ọmọ yìí ẹwà jọ gbára yí mọ́ràn ẹjọ́ dára yí lẹ́kọ̀ọ́ bọ̀jáwó mìmí náà rí ìjọba ìlara ti ẹ̀nà àmọ́jẹ́kọ́ mo bá nǹkan báyìí àkúdà ọkọ̀ mìmí ló tún ṣe ẹ̀yìn àbú ó jẹ́ tún stọ́dí ìyàwó ẹ obìnrin mi ń bẹ ariwo kọ́ ló nídìí láti correct ẹ̀ ẹlòmí gbogbo gbá ti arí olókan ma pánu lé gbogbo ló ma gbóná gbogbo ma pariwo kò necessary obìnrin ní ìdókàn ní ìdìdì pé kàn pé ọpọlọ ẹ̀ wálé bọ́ bálá káyẹ ẹ̀ sọ̀rọ̀ tó tó bá ti understand tó bí ìyàwó ti ẹni ní ẹ̀ mọ̀bọ́ ti ẹ̀sì ní ọkùnrin ọlọ́sàánú wa púpọ̀ àmọ́ bá ti mú sáwọn obìnrin lórí ìwọ́tọ̀ bá pẹ́ràn ní ìyàwó rẹ̀ wọ́n ti sọ́dí ẹ̀kọ́ dàgbé àsìkò tí wọ́n lè bá sọ̀rọ̀ bí ah, a àti mo lè bá sọ̀rọ̀ bí àtàbá bẹnu mọ́tò tán drive obìnrin mi bẹ tẹ́bá ti wà ní mọ́tò tẹ́ drive lọ́tẹ́ kan sọ̀rọ̀ generally àsìkò tó dùn bá sọ̀rọ̀ ní mọ́ jọ̀rọ̀ sí lára bẹ́ mọ́ dù sí lára bẹ́ yóò sì mọ́ gbọ́ inṣàlá yóò sì mọ́ wúlò yóò mọ́ wúlò bí àtàbá délé lọ bá lọ fẹ́ dálẹ̀ kò mọ́rọ̀ serious nínú ilé bí abẹ́yẹ ti sọ lọ́wọ́ lè túnú fẹ́ dáná wọ́n fẹ́ sí kílé kan ọ̀rọ̀ owó ọ̀rọ̀ báhùn mẹ́tọ̀dù báhùn dáa fún un ìmí sí ìbẹ̀tọ́ ẹ̀ bá tí ìjájú mọ́ kò tí ìmọ̀ tẹ̀ sọ wà stọ́dí ìyàwó ẹ̀ ìyàwó náà kó náà stọ́dí ọkọ ẹ̀ kí mo lè fi mú ẹni jìnà ìgbà wọn lọ́kùnrin ìdá láti tó ọ̀rọ̀ sí lórí náà torí gbogbo adára lásìkò tá a mọ́ ń wíkì lóbi ní sí gbọ́dọ̀ stọ́dí ọkọ ẹ̀ ìgbà wọn lọ́kọ̀ mi mọ́ ń tó bá sọ̀rọ̀ ọkọ náà stọ́dí ìyàwó ẹ̀ ìgbà wọn ìyàwó mi náà mọ́ ń tó

àmọ́ bí tí ó ti bẹ̀rẹ̀ jẹmọ́ àwa ganganmú láti káfẹ́sì kọmọ náà lórí ire àmórí ire jẹmọ́ kò lè jórí ire tẹ́yẹnyà àti káwà gangan kọ́kọ́ mójútó sí yẹn táwọn ọmọ bá ti fáwà gangan ò fọwọ́ mú ẹ̀sìn lè dáadáa ẹ kẹsí máa wò bí tó bá yẹ pé ọmọ ń mújú tó rò dáadáa ọmọ gan ní òmọ ìdàmú rẹ̀ pé bàbá ẹgbẹ́gbẹ́ náà lọ mọ́sálásí ẹni tí máa máa ń ṣe súnnà ọmọ rẹ̀ gan ní ya ìbí náà fẹ́ lo ìjáàbò ìbí náà fẹ́ lo nìkọ́wò ìbí náà fẹ́ lo gbá ìbí náà fẹ́ lo àwo òun náà mọ̀ àìmọ́yà àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ dámọ̀ ní àwọn ọmọ ọdún mẹ́rin ọdún márùn-ún láwọn obìnrin tí mi bá kàn bọ́ta láì lè jáàbù báyà bá yóò sì wọ́n gẹ́rẹ́ wọ́n pé àwọn ah, jẹ́ kí wọ̀ jáàbù jáde yáwọn kìí wọ́n kò tí ìdí dandan mú ọ ọlọ́wọ̀ ní bí wọ́n a mọ́ kí ló wò ní pé a ah, gbogbo ìgbà tí ìyá mi bá fẹ́ jáde lé wọn ní mọ́ dàǹkan lórí yóò mọ́ gbogbo náà gàbí dàǹkan lórí àìmọ́yà ọmọ ẹ̀rọ ọmọ ọdún mẹ́jọ ìbẹ̀rẹ̀ ọlọ́run kọ́ lọ́mọ lè nílé rẹ̀ indó kàn ní òjú pé ah, bí ìyá mi ti mọ́ wúra yìí ó wù èmi náà ọmọ tí ya ti ẹ̀ náà bá sì jó ní pátá lásán ní gbogbo ẹ̀ òwúrọ̀ lúrú tí ó mọ̀ wò náà nígbà ah, mọ́mí ẹra ṣòkòtò fẹ́mi náà nínú ọ̀fẹ́ wọ jeans torí pé tí ìyá rẹ̀ máa ń ṣe ní láti gbọ́dọ̀ mọ́ wo pé àwa gẹ́gẹ́ ní kátọ́ra wa sí ọ̀rọ̀ ẹnu wa ká sọ ìrìn ẹsẹ̀ wa ká sọ ìṣe wa ká sọ ìdí ẹ̀sìn ọlọ́run bá mú wákásọ́ ìgbàgbọ́ yẹ́sì wákásọ́ tàbá ti só gbogbo ẹ̀ insha Allah àwọn ọmọ yóò mọ̀ pọ̀ náà abinúwà ọmọ tàbí kọ̀kan wá lọ́wọ́ sáàdì àdìyẹ̀wò wasalli lọ́mọ́ àdìkọ̀ rasulika muhammad wà láàrín sáàdì wasalli subhanahu wa muhammad sharu ma ilaha illa anti astaghfiruka wa àwọn tàbá نعم تفضل وعليكم السلام ورحمة الله